ẹ̀yin èèyàn mi nínú Kwara ẹ jọ̀ọ́ ẹ máa wo Yayi TV Yayi TV ẹ subscribe kẹ́ ẹ wo dáadáa o ó fún yín ní ó máa fún yín ní ọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣe ẹ̀sìn Islam tí ó dẹ̀ yé wa yékéyéké ẹ máa wo Yayi TV o Yayi TV is the best.